This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future project by visiting www.maskwatch.com slash donation. إن حديثنا إمام الترمذي ودولة ابن ماجه dɔsu kpakuwe akoore dɔw datini awa bayi dana ikaw anyi onto muri sallallahu alaihi wasallam akɔ na aba horo madan non dɔn li imani dosi su tosi hu do muri hin o muri baa jebi yɔ a ah, bebi afɛn kɔmi tere ma ini hadith oni imam bukhari o muslim dawɛ naam maa hɛ o ewori hɛ o hi ramadan ɔnabi sábà bi oyin yɛ ibi akoore ni atakoya o ɛbi kaba ɛri كبائر أن كنتم صلى الله عليه وسلم كا أو كا واكوسا لاني بولد ولا كوسا بمعنى أم كسبوا يجوا بولد وكوا جمعة نمبرة نان أو ناتا كوا بيجانو مهونا كاني سبوا يوم جمعة ندي نيو أبغى مري يعني أبيجانو مهونا رمضان وسلام نصنون جوا أنا برما رمضان نتدري نيو كوزي don tumuli da tanki jiwa honi kabairin ne honi shirku aimen ne shirk akbarul kaba'ir ati kaba'ir ana bo ramadan ohuwa bi nana ka omori daduwa lai nanin on to muri sallallahu alaihi wasallam o ka boko muri nana ka bawe omori hi daduwa ni enne ba ini ramadan aza doka anya ne tana ko muri ma baduwa ne ma ba don onyi baba doka ona bawe poro don arin madumanu abadu omuri odo ati odo bijana ika mebebe ati wa mehuna za odon mehuna o wo ira go wa o no ramadan no no ramadan no omuri na dadu an tawo so ini hadisi na imam ahmad odo ini musnadan ramadan wo me ana ka bo so je ke wan ka yere wa on ma ba ramadan no be dai ka are o ni do la kurko na ni owe oyi tin ye ibi do re tin ye aya me agbawo tindiri eka tinu koro ime eya suba yin ramadan ni ọlọtọ náà ika ọkùnrin kùtù náà rẹ lóò mẹsẹ yìnyín wàláì ọlọ́nà ọba àsùnmọ̀ ẹ̀yẹ ìyá ọ̀là kùtù náà rán oyiṣẹ́ yìnyín ọ̀bìkà wáyé ní ramadan masowori àyíká àbẹ̀wọ̀n àbàwẹ̀n. ọ̀ntọ́ mọ́rí sọ̀lá àṣàlám ọ̀ka wọ́n rà létí òní ni wọ́n náà ẹ̀kọ́ wọ́wọ́rẹ́ sọ̀rọ̀ òmùrí ọ̀nà àmàbàbọ̀ iná ní káwọ́ àbàwẹ̀n ní ina nara na gozi aljanna ere gwa gozira umuri ara meka abije to ni nasowa ini ina na anyira hukunya ana kaka onyi utusi onyi banyuni e, ohwe ana ko 1000 khairu min alf shahr don tumuri muri hadis on doka man horima ha faqad horim ona ana beka ona mihe wan umuri ona menyisi yo utuje na ramadan no ona no really umuri ara me enyisi yo abe ambem من حديث الإمام النسائي دوه وصحاه الألباني أقول رمضان دوه أنا كبوين كا أباي أدو كي أيضا بانيوين أقول كذلك مكونا كينا دوه أني وانا بدوا هو هنوني كمولا نوا أنا هنا رمضان أريش أبا درا بدوا هو هنوني كمولا نوا كرن من رمضان ندون وهي يحيى ابن كثير رحمه الله أكا هو ينادوا نيمه kada ne ka umri nawa ene wani ramadan ene sheni to ramadan do ene ramadan ten abi wala ne na mena ramadan ina heke umri na odwa don wehi ma he wona ka yesi re mtozo umri hi ayi wani ramadan ne o ma ne be do sare na aba ono eka ba se zon ka e ha ta na agwa e ho jejola asanyo ne jedi kuma tumu ya ola nyamso se ano tuten agwawo yen nika abe hana mana e oni ramadan no nore do sare tu bon wa guru so e ne abe ona mere kawa ino e muhabura nan do e jin tusma heke wallahi mon wa se gurete mo ala na man guryo agoku wa mane ato e konyo mere ke wa jine ma he o ori o mori hinni ya so munawe o hana nyumbanye ano bo hoban ramadan no we on ko Ama wallahi abai ya bi ramadan sebi hal sebi condition ni azire mun to mun hinajin wa kane awaro were ka inati palestine idi masjid al aqsa umma bawan were ma zuwen aben ma ba porun e, e, e nyi sa enyi nwrio e nyi nyi nwro ire kwa de kiwo oni bi omori hinale ke ma e, ken ni abamen ini asolib and now di crusaders in afghanistan in iraq and now they ka and this is nitin waro ihunye nitin waro where shioin the socialist republic and now they can die in shishan and chechnya and this is nitin waro agwawo ramadan wọn náà ka aba ibembem yasi nyi yelure ọnà wọn di abedu ayiwa aba náà kẹyà. ụwa mi na ika omori ha na waka enwuso no ni ayo hile ka ositu dị na jara je ka otu Dịrị dị ya asi bada ya mi bada etetere omori subhanahu wa ta'ala ijo qur'ani che do mori ka ma heona ore be tu nini we azi hu do mori hi ana wa qur'an dore bi ahono ya bi uku ụkwana ekohi nai ahoni ayamuku ahoni kavrichi ahoni munavichi ahoni abizana ko kunai dole bi ayan baye ko murhin ni ana daun ago do murika dile abayan banen dile abesan nen murika ya no hine ka ononyo ila unhuna abesan wa ko gonna won ana kuntum sallam o me pata fataki na onon ramadan ere ana orupa daki umma da zai amuri osi ibe ga man kaujailen ya badwa kuma na wa odawai ọ̀dá àbáwọn náà ìka yaba dumunya nawo asin no na ika ontu muri juan ka nyo ro na ika e shawe ama enyi tu chene nyi nawe ebi onwe ate enwe enwe nutua atunya na kwa don to muri ka nyo ro na ika akwete ra ho kusala enyi tu sikonya nan ebi oi jare ne jare ota ọdọ mẹndúlẹ ká jábìrì ibùdó abdullahi ọkà ìjọ wà àbàwẹ jẹ ọyẹ wà ìsọnù wà wọ ọbàwẹ àsọrọ ẹwúrẹ kẹnẹkẹnẹ jẹ ètòrà ọbàwẹ jẹ ẹbẹrẹra ọbàwẹ hún ni ìdètsọ ìtse àtẹwé jẹ àbísọnà ìka ọba àmìkọ kọńkọtọtọ ní ọrẹ ìdàgọrẹ àánú kòkòrò jẹ àsọrọ kọńkọtọtọ wa bẹ ọnọrẹ yìí náà wọ ibà then in ramadan non do ya hone te asokwa ihe ba ozo be tu de sho tu azin ka ke wana ne te bori an ya as ramadan now onu aba aso de ka o ya asman ka ihe wala e to hona de den changes de ka o me adunwo awo me to hona ne imam ahmad ibn hanbal o oh, ka o wa ya bona ka ba we ka awani usele inilaran do kani ya be ngwana naka oka ahmad ibn hanbal kona kinu menne ne bawe ene ini maslasi tena ve si zo den ka ene shawa ni nizui ene shozu na ten malasin ene skene ye he den ba kare le mola dawe ne je ha danyi

ọ̀sẹ̀ tí hutuba ẹnu ni hadith onyan mi sika ẹ̀mìrẹ́ ọ̀nà sọ́mọ́ àǹfààní ọ̀n tó mórí àhẹ́ àhẹ́rẹ́ mi bàrí ẹ̀kọ́ yàn ọ̀hẹ́rẹ́ pààbà dọ́kà amín ọ̀hẹ́rẹ́ pọ̀ wá dọ́kà amín ọ̀hẹ́rẹ́ pọ̀ ọ̀tọ́ dọ́kà amín di sahabi ni rọ́dí aláwọ̀ ni mọ̀jùmọ̀yìn lẹ́yà kánká sẹ́rẹ̀ ọ̀n tó mórí sọ̀lọ́ sẹ́lám ló máa nì mẹ́ wàhẹ́rẹ́ wàhẹ́rẹ́ pààbà ó pọ̀ wá pọ̀ tọ́ on tumur sallallahu alaihi ka malaika jibril wi to na ka ka odo to na ka wotu do ala bam ko na ko mu je be yo in wa non do na ngora yo mul kiyaman o ka e ngora no umuri o kana rahman ase ambo muri to ina on tumur kidon ka amen amuri na wa awani aba mun na wa do اللهم اجعل صيامنا صياما حقيقا مقبولا واجعله ايمانا واحتسابا إيمانا بما عنده واكتسابا لثوابه كما نسأله تعالى أن يجعلنا وإياكم وسائر المسلمين ممن صام الشهر واستكمل الأجر وفاز بليلة القدر كما نسأله أن يجعلنا ممن يصومونه ويقومونه إيمانا واحتسابا اللهم اكتب صيامنا في عداد الصائمين اللهم اكتب صيامنا في أعداد الصائمين وقيامنا في أعداد القائمين وبالله توفيق اللهم اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداءنا اعداء الدين وانصر عبادك الموحدين برحمتك يا ارحم الراحمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وقوموا الى صلاتكم يرحمكم الله